tún rédíò owó ti àti pé o tún ti fm ẹ ṣáà máa sùn lẹ́ka jàre lọ o tún fm lọ́gbọ̀n ṣe. ọ̀rọ̀ nàìjíríà ọwọ́ ọlọ́run ló wà èmi dẹ̀ mọ̀ wípé ohun tọ́lọ́run bá máa ṣe lórí ọ̀rọ̀ nàìjíríà ọlọ́run máa ṣe ohun tí mo kàn máa advice gbogbo àwọn ènìyàn ni wípé nílùú táwa yìí má ṣe ju agbára rẹ lọ ohun tó bá ti mọ̀ pé ò lágbára láti ṣe má ṣe é ohun tó bá mọ̀ pé ipá ẹ̀ ká láti ṣe ni kò ṣe so that kó lè kó lè enjoy ìlú tá à ń pè nàìjíríà tá a jọ wà yìí mo dẹ̀ gba aládùúwà lórúkọ jésù ọ̀pọ̀ àwọn èèyàn máa ń sọ pé à nàìjíríà ti ìbàjẹ́ ó ṣe kinní kan ṣùgbọ́n èmi mọ̀ wípé ohun tí àfitọ́ láwọn fúnra rẹ̀ bá pronounce wípé kò lè dá mọ́ mo dẹ̀ mọ̀ pé ọlọ́run kò kí ń sọ ibi ọlọ́run ò kí ń sọ ibi mo gbà ládùúgbà lórí nàìjíríà tá a wà yìí lórúkọ jésù gbogbo ohun tó jẹ́ ìdààmú àbí wàhálà lórí nàìjíríà tá a wà yìí ọlọ́run máa dáwọ́ ẹ̀ dúró àwọn olórí wa kẹ̀dẹ̀rẹ̀ tó ń darí wa ọlọ́run máa bá wa sí wọn nú wọn á lè gbọ́ ohun àwa mẹ̀kúnnù náà wọn á dẹ̀ lè ṣe ìfẹ́ àwa mẹ̀kúnnù kí nàìjíríà kó lè ṣe gbé fún gbogbo wa mo gbà ládùúgbà lórúkọ jésù ìrọ̀rùn lẹ́jà ń gbé lábẹ́ odò èyí tí ṣe ìrọ̀rùn gi ó ẹyẹ báwọn Yorùbá ṣe ń sọ ìlú ẹ̀tajọ wàyí àtẹ̀mí àtẹ̀yìn gbogbo wa ó máa tùbà àtúnṣe fún wa a máa rí ṣe o Jésù Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù ẹ̀yin ará lé òun lè ti gbọ́ yẹn. Owutu FM Owutu Owutu FM ó bẹ ní Kòròdú lágíríkì Owutu. Owutu FM bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò Owutu FM ní kẹ́ máa gbọ́ Owutu TV ní kẹ́ máa wò Owutu.